السلام عليكم ورحمة الله وبركاته بإذن الله وفي رحمة الله وفي فضل الله إموا خروجي دنيا البركة ويوجو يا البركة ويوجو قصد دراسة القرآن الكريم تفسير القرآن في مسجد الله نحن عباد الله اجتمعنا لدروس القرآن في بيت الله وقد قال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا ماذا نزلت عليهم السكينة وحفتهم وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده اللهم ارزقنا هذا كله إنك جواد كريم فإن شاء الله أيوة أدب سورة لقمان وجعل سيدنا لقمان الله سيدنا لقمان أليو كيشي مبيد تربية إدو أتونا ngomao ona kidu tona ngomao le ona le rojo yuta bale ìṣẹ̀ tó yọ ọgbà yọ mẹ́mẹ́lẹ̀ tó dábà lẹ́nu àgbà ọmọ làgídẹ́ ẹjọ́ wa ẹ̀rọ alukuraani ohun ìdí alukuraani kí jẹ́ káwọn ọbọjà níbi muhammadu òsìlú kọ́nà yín ilé bọ́ì káwọn anúgbònúgbò kálẹ̀ bọ́ èdè tẹ́rẹ́bíyà ńàmọ́máwá. ọjọ́ kí ààrẹ lè fi dẹ́yìn tí wọ́n mọ̀nà ilé ìdí àwọn àṣà àdóhùn kẹ́nìkì lè fọ́dọ̀ ọjọ́ lè fúkọ ọjọ́ sì rí kìí dédé ẹ̀nà àláwọ̀ dágbé sí ilé ilé ìdáyà jẹ́ tí ní kédékì gọ́ọ̀mẹ̀ntì kí mọ́ wọ́dún tọ́ gọ́ọ̀mẹ̀ntì àmì ẹ̀wà ní ẹ̀ secularist gọ́ọ̀mẹ̀ntì màmá àti yìí ọwọ́ ọdún àdé nì dún ọwọ́ ìyàdọ́ àdé nì lọ́ọ̀kà ẹ promote ní màmá promote ní màmá àdọ́mà promote awa kana wa ka kwana kaya wa ngote ke ngama wa kwana ni imada bale naona kuna noma ile kitaido na lukumano ile miki dai ije biti maji emam biti bi ojo e bi ojo e biti biti ojo do wala ngone em biti bi ojo ojo atie ere na lukumano koma mola alukumado yodo ka ona ya chomo chito di ojo òsìlóòbẹ̀ kẹta alukọ́má ti bá dà ìmúlò wọn máa ń ẹ̀rẹ́ ti bá dà lẹ́sí tó dó ọjọ́ pààlà ìwọ́lọ́lá bóòlà kàwé lẹ̀ dó iye kẹrì lẹ́ǹtì iye kẹrì ọ̀ọ́lá iye wúlọ̀ iye ọ̀ọ́lá dọ́dọ́n nkọ́kì àtẹ́wọ́n máa ń rẹ̀ ọ̀là ìjà kàwọ́n máa ń rí ìṣẹ̀rọ̀ yíyí dábàlẹ̀ unlike omi gbówó ẹ̀yìn ni àmọ́ máa ta àṣàyẹ kákó máa yé kúrò alókè alè pọ́n àmọ́ gbé ní hu yànyànyàn àtà máa skúlù gbé ẹ̀bọ̀ máa yẹ jẹun máa dọ́dọ̀ níbi muhammad ọ̀mọ́n máa jẹ máa pé aláwọ̀ àbọ̀rọ̀ máa ṣe tsọ̀ ọ̀mọ́n àmúdà kó gbé lẹ̀ discipline náà fi alẹ́ kọ́ máa kéde hu sẹ́ lọ́wọ́ mọ́tà balẹ̀ tọ́tọ́ kẹ́lẹ́ àmọ́ máa mẹ́ gẹ́tì gàdúgbẹ́dẹ́ kámẹ́lótì kúlò bọ́lẹ̀ àmẹ́lótàmọ́ muhammad náà máa jẹ́ kó nàkí sí kùránì ọmọ́nù máa jẹ́ kó nàkí sí ọwọ́ ọmọ́nù wẹ́wẹ́ ẹ̀yẹ àmẹ́rin lẹ àmẹ́sẹ́ bọ̀sẹ̀ yìí lónà alukuman ọmọ òfin náà nẹ́rọ mọ̀jọ́ tí alukuman ó kété ní kùránì gidẹ́ náà wọ́n gbà ó nu bùlẹ́dẹ́wù ọkọ̀ wọn lè kú ìmùrán ilé kú wọn yà wọn kà yẹnu rọ́bì ìní nàzẹ́rẹ́tò lẹ́kà máa fi bẹ́dẹ̀ oyi dawe ọmọ gidi omi gidi ayi mọ ọyọ bọmọ alẹ tẹ kí n bu kọlẹ ẹsẹ sọ ọjọ kéétì àti ìwà nílùú ìlú ní kùnú ìsì sukulu kì í wọn gbọ́n mi ìjọ mú kí a sì wà kéèké àbí promota bíi ní ewẹ wọn elizabeth hana hana kó hanetu wọn tẹ hana yìí elizabeth sọ yà yọ anabi zakaria wọn tẹ. orí ilẹ̀ tọ̀ lọ́pù gbogbo jesus kóòdù rẹ̀ ó nẹ̀bí ọmọ yìí ọmọ ohun dedicate kọ́ àrò ọjọ́ ńgbọ mẹ́lẹ̀ dẹ́ àmọ́ ọmọ alẹ́bí ìmúdọ́mọ yẹn ohun tí mẹ́rin àmì yìí èyí bí àmì bí yìí sà ní ohun adó yìí àkọ́ ọmọ akẹ́dẹ́ ń àti. tọ́n kọ́lọ́ lẹ́kùnmáṣọ́ la máa rọ́jọ́ yóò dàbà lè dúté ìkúra ní kámẹ́bó yà níbi muhammadu ọmọ mẹ́mẹ́ mú pa wọ́n wọ́n ló yọ ọmọ mẹ́rin ọmọ agbòmí ọmọ awá fún yìí ọmọ ayó yá mi adùnmí dùkú ìṣe dọ̀mẹ́ tọ́ọ̀nà àbòyí anọ n'e, n'e, ikú yí dúó yàmẹ́ ń tó dẹ́wọ̀n mú oṣooṣù àmẹ́tẹ́gbá kó fẹ̀yúrù náà lè kò máa ikọ́mọ̀ ń tọ̀ yí yàbò náà yàlá tó ṣẹ̀rẹ́ pẹ̀lá òbí tọ̀ yí lẹ́yìn يعني يا بني إن إن الصلاة حبة فتكون في صخرة تدبلت يوم ما كنت ما عليه اعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك يو جديهم كان ملائكة جبريل واب فسر انسان نبي فسر له دو القران another form ده إنها إن تكن مثقال حبة فتكون في صخرة من خردل فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير فترى الإنسان إلى مؤمن

ọmọ mi dọ̀ tí wọ́n sì kìí sọ̀wọ̀ ìlú yánlu eré ìbádá ike tó dẹ̀hùn ọwọ́ ìyá mi bá dẹ̀bọ̀ bụ àwọn nì ọwọ́ ìyá mu nà jíjì tẹ́ kò ti tẹ́lá hood ọjọ́ ẹni أقم الصلاة طرفي النهار النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات وذلك ذكرى للذاكرين أي لم دموا كقو يقدروشي يكم إليه بريق في سورة أنكبوت آية 39 45 آية 45 أجوني اتل ما اوحي اليك من ربك من الكتاب واقم الصلاه با اوليتابي اوجو هدوان اي كو بابيه اغبيدته emoyi yane kemo ko pabie ke olida jojo ba ana mojo ke kawo mo nabi muhammadu jango yo kana nabi muhammadu malaika jibril awako kanibi mo do la qur'ani yatini kitongo ga kati ba ki angona lebo omi kúwẹ̀ mi ń bá bí àwòrà tó dáhùn iná kọ̀láta ọwọ́ bá tẹ̀nà amìfàṣà ẹ̀ ìyàwó náà yìí bí bá mi lébi líle líle ilé ìyá túkàtà túkàtà kí a dọ̀nà gbàjí ilẹ̀ ìpọ̀jọ́ náà ọ̀wọ́ ìṣe yanyan ìyẹ́wò náà ara ìbí bá mi lébi lẹ́tẹ̀ wọ́lmùnkẹ́rì máa mi àdúró yọ lè dúkì yẹ́wọ́n yọ àwọn ìdọ̀kọ́ náà ọ̀wọ́ adó nàìjíríyìí tó lẹ́yìn ìfẹ́ndù náà lùkùmọ́ ni ọ̀la ẹgbó dàmá ìyìnmọ́ tó ń kọ̀ wọn lónìí èdè bá mi léwu ilé tẹ́ àmì léwu lílé lílé bá mi léwu gínígíní kọ̀ wọn lónìí èdè bọ́ tẹ́ wọ́n mọ́ mi àti mi sàràtà gbèdé tẹ́ ọ àmọ́ ọ̀dà gínígíní ti dé ọ̀wọ́ àmọ́ zikar ti dé ọ̀wọ́ àmì tasbihi ti dé ọ̀wọ́ òun máa kọ́ tiẹ́ kẹ́ tẹ̀ wọn kẹ́ mú kọ́ ọ̀wọ́ pa

وأمر بالمعروف وانهى عن المنكر رتنة مدعشوازي emudene ke dalue kolanga mona kuma chenge kojo angeju e anamona imbi ben kojo mangeju nite emdanya chokolele kimdo jo gekia ngeka ba kimachi ka do mona angeju ngeka ni emde anya n'ọla na anya n'ọla amụ na anya kogube ma anya chụla ke ma anya yalụnye ma anya gwọ hete ma anya likwu ịlọ ojii nyonyonyonyo ẹja dúdọ kẹ má ti ẹdọ amúnẹ níbà ma likwu ịlọ ojii ma tókù ẹ nyonyonyonyo ẹnẹ dókì níta ya na nìyà dúdọ ya ẹ̀ẹ́tẹ́nì kẹ́ nọ ma tọ́gù mẹ́ ẹ̀ẹ́tẹ́nì ká mẹ́ kí di kọ́ọ̀tù mẹ́ ẹ̀ẹ́tẹ́nì ká mẹ́ kí ka ma ti yàbẹ́ ka anyakpo nẹ mẹ́ sẹ́wọ́n wẹ́nyọ̀ gẹ́ni kẹ́ máa yẹkọ́ kẹ́ni kí agúdọ́ kọ́ ló yẹ́ agúdọ́ kẹ́ máa dọ́la mọ́ ọ la kẹ́ẹ̀dì sọ́pọ́ọ̀tù ń kí nwe aka ka ka edola benela aja ọjali ejuli aja ọjali otogbo nwene nwene nwene na mdide na-ekwu emudo mmịọ mụ hatụnye ọla mmịọ mmịọ mmịọ mmịọ mmịọ mmịọ ịma kwuweda nwụla ndọ ma ajọ onwe ihe anyị ọgọ ịsadọmọ ngene dukisa chi nwaanyị kemachi ihe edo ilikuma na aka nwoma nwii wa'mur bil ma'rufi mudana ka hidago ke ya done merojo ya jongo na analiana ya jangi society ba mehewo maunyo ki corruption ki ko banete wonha anil munkari fuveti kana mone yibi ben ko dojo mangi unite dagba kamone kitu kwa chola ke todo e eh, ngatukolole amana na bibi aman ama johe bibi ami ya ila maba kwa mama meudun mama hon mama manya dere chere ọ̀nà ọdún máa ń yá dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ lẹ́yìn wọ̀sbír àlẹ́mà àfẹ́ọ̀bẹ́ká ẹ̀mdà máa kò rí dojan tó fi kẹrẹ̀fẹ́ ìyàdúkù hmm. máa yẹ máa kò rí dú wọ́gẹ́ himun ẹlùlẹ̀ himun ẹlùlẹ̀ reactin ẹ̀wọ̀ reactin gbá bàkájí mú yàmẹ́ inẹ̀ zẹ́ẹ̀lìká ẹ̀dà kò rí ojan tó fi kẹrẹ̀fẹ́ min azmil umuri azimi ane ame ulul azimi ame no jima ami tof tof ami boat yama níbi ọjọ́ mẹ́ẹ̀lẹ́ kàdọ́mọ́ màtí ulul azimi ẹnì sago jima níbi muhammadu ọjọ́ kọlọ́ngá níbi muhammadu yẹni wọ́fdír kẹmà sọ̀bẹ́rọ ulul azimi mí nà rúsùlì.

ẹ̀túlù láti mi àmọ́ tálàkà wọ́n tó yà nẹ̀ develop country kẹsì mẹlòmí àkìlẹ̀ agbódò ẹ̀gẹ̀ ní àmọ́ nà ń dàdí kẹsì bìlíọ̀ní àbẹ̀kí tìrìlíọ̀ní àkìlẹ̀ pápá agbódò ẹ̀gẹ̀ ní àmọ́ ó yà nẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀sì mẹlòmí à kẹsì mẹlòmí ó yà nẹ̀ ẹ̀sì wẹ̀lẹ̀ ọjọ́ ọmọge wọ́n tà níbi ìgbà ẹ̀sẹ̀ máa níjú múrùtẹ̀lì tàbí ẹ̀kọ́ àmọ́ tálàkà oníkò ní òlò lásìmì láwọn yóò náà fi òlò lásìmì àmọ́ tálàkà wà múrùbìl màrúfí wọ́n na ẹjọ́ dúdú akími salata wà múrùbìl màrúfí wọ́n na anil mọ̀kẹ́rí wà fìdír alama afábáká ìṣàmùkọ́lọ́gẹ̀rẹ́ yìí ìdí àlámẹ̀rẹ̀ kìí ayẹ̀lẹ̀ fẹ́ tiẹ̀ kìí adẹ́tẹ̀ wọ́pẹ́ àmọ́ òlò tálàkà ọ̀rẹ́bìnrin wọn yóò tọ́ èyí dẹ́ ti bá dá kì sẹ́yìdù na lukman kì kọ́ máa kì dìbẹ̀ wọn máa ibẹ̀ rọ́ gàájá sójú ayé ti ń ọgọ́ta akámọ́ máa yán yàwọn ọba ìwọ̀n àdẹ́dàkà ọmọ àmẹ́mẹ́mẹ́dẹ́ náà jẹ́ dé mi ẹ̀ka kámọ̀nùkú ẹgbẹ́ gbọ́ àlàálẹ́kọ́ ẹgbàkẹ́ yàtẹ̀ èémí ń ma káyà bẹ̀kẹ́ gbàkí ń nọ múdẹ̀ ẹgbẹ́ káńgá ẹgbàkọ́ mẹ́ẹ̀tí mọ́tọ̀ wẹ́ múdọ̀ bọ̀ màmúdà ní káàbìrì ma lé ìdọ́ káàbìrì yìí ń pẹ̀lú yúwádé yóò yàmí káàbìrì yẹ

E, tẹ́lẹ̀ kí mọ ojú orí lóní jẹ̀gbọ́jẹ́lẹ̀yẹ̀ tó tọ́nà ngbòkí gbọ́ àlùyíkò ní ìyẹn yìí àmẹ́mùdẹ̀ na ẹ̀sẹ́ ọmọ a lagos àmọ́ yíun ìdìké lẹ́kìn àtúnà àdìgbò àmọ́ pàmò àmẹ́yà lọ́dọ́ àmẹ́yà ìgbà máa lẹ́tí mọ́tọ́ kẹ́ẹ̀tù wọ́la yí máa lẹ̀mí kíríkì wọ́la yí kẹ́dùn máa bẹ́ nẹ́pì kò lẹ́ onúgé

ona dia koma un terbia on social interaction ona koma nga interact bamonele ile nga hoya gwa bajo ile un yeye ni hi ولا تصعد خدك للناس ولا تمشي في الأرض مرحا نعم إن الله لا يحب كل مختال فخور طيب بارك الله فيك أوه مامي لا تفئر خدك للناس وفي قراءة لا تصائر خدك عن الناس خد أو كده كويتي ميجي ده تبوك أبقال أو يوم أدوكي خد indirectly ọmọ akadẹ wọ ọmọ mi ẹmúdẹnẹkẹ mẹjú ake àwọn wọkẹ ọtakàdá ti tàbálẹ̀ ẹ̀múdi máa lẹ̀ tabali ọkọ̀ nẹ tabali ẹ̀rí ọgọ́ ẹ̀ ẹ̀rí àmìjọ ọgọ́ àtẹ́ ẹ̀ ẹ̀wọ̀n rí yálẹ̀ méjì dọ̀rọ̀ tí ọmọ mi ẹ̀múdẹ̀ náà gẹ́lẹ̀ ewu mɛ keede kɛtɛ amutɔ du kɛtɛ ɛtɔ gbolo gbolo gbolo gbaa ewu ɛtɛ ɛyɛ wɛ nụ nan ame na mi nu ewu mɛ mi ya wu yɛ ɛnɛkɔ wani kɛ wɛ nyɔ wani kɛ lɛ ta le dabɛnɛ kɛ gumadɔ ma do kì mɔ gumadɔ kɔ yi ana ya ri koko yi gbaa ana ya yi kɔkɔ ọ ya yi ọkọ dúkẹ̀nẹ́ ọmọ dúkẹ̀nẹ́ ẹmúdẹ́nẹ́ kàmú na gbà náà lù yẹn ló aké ńàmúnẹ̀ àhìká ní ńàmúnẹ̀ ọmọ mi ẹmúdẹ́nẹ́ ọgẹ́nẹ́ lẹ́nu wọlé àtúfẹ́ ìràkọ́dẹ́kà lè nà òbílẹ̀ wọlá. wọlá tẹ́mùsì bíi àwọn ìmọ̀ràn ha. òlẹ̀ anána òlẹ̀ nẹ̀ dábò mi òwò dẹ́ kó kíkó kó kíkó kó kíkó ma wagwe ẹni di ju bi dákẹ́ yẹ náà ọ̀rẹ́ dúró bí ayé ọgọ́ yìí ọmọ mi ẹmdẹ náà kẹ́lẹ̀ nù wọ́n dá tẹ́ ṣe fi ẹrọ bí mẹ́rọ ha ẹ̀kẹ́ lulẹ̀ ulẹ̀ ké oyá nínú iná na mọ̀kútàlì

ìgbóso yìí tébùlù ọgbà mi ọba ọ̀làdú ọba direct ọba a indirect ọba ẹgbà lọ́nà gbẹ́jú ọmọ ni ọjọ́ méjì ọ̀nà ọ̀rẹ́lẹ̀ ẹ̀nà bàbà kọlọ̀ ọba kọ́ àlọ́ abẹ́nẹ́dúrà ẹ̀nà ẹlẹ́bọ̀ gbẹ́yàn ẹgbẹ́gbẹ́ lẹ́nu làkẹ́dẹ́ ẹ̀nẹ́lẹ́ gbígbélẹ̀ ẹni dúkìá wọ́n tó lòkẹ́ ń mọ̀nà gbọ́ lòkẹ́ lẹ́bà ń làkẹ́ análótẹ́ wò gbódú kùmà gbọ́kẹ́ búba ẹni yẹ́mú bá ọjọ́ pọ̀ léhùn fi hàn yẹn lè mi ìbí láàrù ìbùkúnlẹ̀ mọ̀tẹ́ẹ̀lì ẹni dúkìá ẹni mọ̀tẹ́ẹ̀lì ẹni kìí fẹ̀kúrù abúba ọjọ́ mi jẹ́ ràbálẹ̀ ọ̀nà ọba àmì fọ́ọ̀m alẹ́alẹ́ ọba ẹ̀hùn mà ẹ̀hùn mà ẹ̀ọ̀jẹ̀jìrú ìfọ̀ hadith anábì asọ́lọ́lọ́hùn aléhì wọ́sọ́lọ́ yẹni man sẹ́rọ̀hù ayọ́mtẹ́fẹ́lẹ́hù ayọ́mtẹ́fẹ́lẹ́hù bilkiyami fọ́lẹ́yẹtẹ̀bẹ̀wọ́ àmọ́kọ̀ ẹ̀dẹ̀hù mìíràn náà ẹnẹ́dúkẹ̀dùn àwọn bọ́ọ̀kì jẹ́ngẹ̀dáhùn idawi gadari nubo kamo na jok maki ya me male ya me male ya me akrama kanda akrama kanda kwa kwa kwa buduk makwane dago uli onu be un dago igana kile kwane uma ene pipo kwa kimango ke kwane uma ene aika ke kwane balada ya boy papo ene ki makwane ni ene la ẹnẹ́gìdì lè kọ́ ẹ̀nẹ̀ yí yọ ọkọ̀ ọ́ta dé yọ ẹni lẹ́ tọ́wọ́n àmì bí ẹni gàba dé a máa ń sẹ́rọ̀ hù ẹni dúkì tí ẹni ẹ̀dẹ̀ gbóhùn ìṣe torúkà mọ́ ní ẹ̀dúgbò dúkì wá gádàrín àyùn tẹ́sàlà lẹ́wọ́ bí ìyámi máa náà kọ́ àná ẹ̀dágbó wọn bá ẹni ilẹ̀ onúgbọ̀nùgbọ̀ bá fọlìyẹ̀tẹ̀bẹ̀ wá màkọ́ àdàwù mí iye ŋa gbó kí a tù sẹ́ni ìrùnà pọ̀ láwọn tákì fún pé ilẹ̀ yìí àdìsí tí àdìsí ọmọ mẹlẹ́ni ti ìdí ìmúsùnàdì máàmù ahmed ìdí àbúdáwódà ìdí bùtẹ́rìmìdì máa ń sọ̀rọ̀ àyùn tẹ̀sálà lẹ́wọ̀ bí ọkùnrin fẹ́lẹ̀ tẹ̀bọ̀ wà àdàbò nínú náà ìyọ̀n àmọ́ àwọn ọmọ kóbíà ọmọ àgbápá ni àdìsí yé gbọ́kù ẹ̀ gbọ́. unakufanya tutukolewe nitaki mdona yapuje wea ya ijo ga teke dukwe ke kwane onke de nga onki wane onki gadarin owo komu mayo isi eku egiri e, e, isi tem acho ino yi ti amole e wa sa

ṣùwẹ̀ máa kọ́ na wọ́n ní màkànó ẹgbẹ́nà làkàkà na ẹgbà kí kòrónà kò rẹ̀ mọ́ lè tẹ́ mọ́rọ́ nà kàkà kìrẹ́ ṣọ́gẹ́lẹ̀ ló ewu nà kí àdága lọ́nà dágò papọ̀ mọ̀ nìmọ̀kọ́ ànà dágò wílì ìtumẹ̀nà mẹ́ dágò papọ̀ tẹ́n kò ń kó wà ní sákàmì kíjà ní ìdá ọ̀nà jíjì kúmẹ́ pàdé gàgbáyà wádẹ ẹgbọ̀nẹ́yìn ṣẹ́kìnẹ́sí fẹ́ wádẹ àgbòrò akọ́nà ẹ̀lẹ́dọ́jẹ́ lẹ́sì lẹ́fi ìlò ìbìrún ẹyú èyí bàbá mú jídà kó lẹ̀ dáàmẹ́ ẹ̀kọ́nà kẹ́lẹ́dọ́jẹ́ lẹ́fi ìlò ìgbẹ́jọ́ máa ń gbẹ́jọ́ ní wọ́n kẹ́kọ́ ba mee a gbọ́ ẹ̀bẹ̀ kí ẹ̀ na ní òyí mamẹ́ ìdẹ ẹ̀gbọ́ yìí sí ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ẹ̀gbọ́ orígbọ́n gbóyọ̀ bẹ́ẹ̀sì gbọ́ ẹ̀gbẹ̀kẹ́ gbóyí jẹ́ àkíjọ wọn akọ́ ọ̀nà mọ́lẹ́pà náà wà iye mi kí mi pàkó náà dọ̀ ọ́nà lé ẹ̀ ti makọ̀ọ́dọ̀wó mínà náà torúlẹ̀ gbòjì tí àgbò tẹ̀mù ọkọ̀ yìí mẹ́rin wá fún ìpàwọ̀ káyọ̀ kùmẹ̀tà yìí kagbó yìí mẹ́rin wé rò mẹ́ wá dé yúdú mẹ́ ìyàn ló tọ́gẹ́lẹ́ nà ká inú ọjọ́ kí máa nìrẹ́ yúdú wọn wọlá tó fẹ́ bẹ́fẹ́ lè ná ó nàkí àálò lẹ amátémàtì mẹ́témàtì awa abinaka na ama gudu yẹn rẹ akaramakala o ẹ̀wọ̀n lẹ́kí ó gbọ́gbọ́gbọ́ níbi àkọ́ wọlé atẹ́wọ́sẹ̀ fi arọ́dì mara hàn yín nẹ ó nàkẹ́ lò lẹ mẹ́mà téé téé téé mẹ́ka ẹ̀ mánà.

ẹ̀mà jẹ́bù lẹ́ẹ̀dọ́gbọ́ yìí ọjọ́ akọ́nàtọ́ ọ̀rẹ́kọ́ ọ̀rẹ́kọ́ kú ní, ilẹ̀ màkà ní. ọjọ́ tí máa nílé yóò وقصد في مشيك واغضب من صوتك إن أنكر الأصوات لصوت الحميد وقصد في مشيك ولواتي تسمتان هو ليس بالبطيء المشبث ولا بالسريء المفرط bel ajalan wasatan baina wa baina agane ko elule akalule ti ti tin ya alule ke kula nedom ule kiti temi tango agane ko eh akdolo eh, mwo ya ile ona alule tagane koro gemira gemiro gemira abi hungry lion abaga ko akpo kiti ko ulọ ẹgbẹ́ra bá lẹ́nu kùránì akọ́ ọ̀nà ìdíjọba ìfàyè lẹ́rẹ́ ẹgbẹ́ra bá lẹ́ àwọn kan gbọ́ abájọ yìí amúdà yìí bi katri ẹ̀rọ lẹ́wà igidẹ́ tó hidayat kùránìyà ilahiya samawiya guidance yóò jọ dẹ guidance yìí kùránì ìfi ojú alẹ́ níbi lóbo ilẹ̀ káàlẹ̀ ilẹ̀ akéjìtì mítà nìbò ẹ̀kún náà tó ní ẹ̀yẹ rẹ̀ sábàlẹ̀ ẹ̀lẹ́tẹ̀ sọ́rọ̀tò ìsra gbogbo ọjọ́ tó rí àmì àwọn mẹ́wọ́ fẹ́ jọ àmì ayàtò mọ̀ kàmáàtò ànàmọ́ ọmọlẹ́ ọ̀làbí akàkó mi tábí akíní yín ọ̀lẹ́ wọ́n á tẹ̀lé sí ìlú àwòrán mẹ́rọ̀ ha. إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا نعم الدور على آيات 36 كو سورة الإسراء 37 بارك الله فيك يعني قالوا له قالوا له باو يعني قالوا له باك تدو بوت يعني كوكا كوكا كوكا تبالي oyé àkọ́ sọ́jà dé o oyé àti mọ́bàlì dé o ayinwe lé kàwọn lẹ́wọ̀n ẹ̀kẹ́ kẹ́mbẹ́jú wọn bó ẹ̀rẹ̀ àwọn ni màmá tó ní yá wà mẹ́yìn ẹni gidá ní wúdú náà torí kẹsẹ́ ní ilé ilé ẹlẹ́kí wó yìí náà nẹ̀ta balẹ̀ kẹ́ẹ̀dẹ́rẹ̀ yá nẹ̀kẹ́ má nà pa wúdú wọlẹ́m tẹ̀blúgal jìbẹ̀lẹ̀ kúrúlà tó dùn nánà wẹ́yà ní ti nánà tẹ̀yán ní wọ́n إلا تزكى وقال الله إنك لن تهلك الأرض ولن تبلغ الجبال طولا وقصد, وقصد في مسحك iya ń dọ̀la ní ẹ̀yà kàwọ́ ọmọ ní lukumanu akọ́mọ wọn là dẹ́. wọ́gbùdùlù mi sọ́ọ̀ kíkà nkómo ọ̀làwẹ̀ kẹ̀ ẹ̀yà kọ́ làpá mu nẹ̀ nkómo ẹ̀ jíjẹ̀ dánẹ̀. ụmụ ọkọla e. ebidatatenu ọla bidatate wogwogwogwogwo ọkọla ẹkọla ńwó nèmi èyí kì yọgbẹ ẹdọkí họọlù ńwó nẹdága kọla ńwó kakó mọlẹ kàbú mẹjúkọla mi dọmọ omi pàmò mẹjúkọla dọmọ ẹnẹn kọla kàmọdé kọmọ dàbí tíní ní àkàgbà ńdà gbọnyọnyọ nù a nkọlọ kọgbọ ya dị ebe ngbokozwa train ni sahabi anabi sallallahu alayhi wa sallam وبلا تقدموا بين يدي الله إن الذين يرفعون أصواتهم فوق صوت النبي يا أيوة لا ترفعوا لا ترفعوا أصواتكم لا ترفعوا أصواتكم فوق صوت النبي في سورة فقوم أتنين إيه، ألو يعني لا ترفعوا أصواتكم أمام صحابة نبي محمد ولا ترفعوا أصواتكم فوق صوت النبي ما يعلنوا في أيها الذين آمنوا يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون آية كيجي في سورة الحجرات الله أن يدود ملك ẹ̀kì fẹ́ẹ́ náà lùkùmọ́ náà kà wọ́n mọ́ ń hàn mọ́ ẹ̀kọ́jọ́ kà wọ́n bójá níbi muhammadu rẹ̀ يا أيها الذين آمنوا أو أما إيماني أما بيكني إيماني لا ترفعوا أصواتكم فوق صوت النبي ما جوا نبي كما ما قال وكم ما كده تنيا نبي أنا بيا قال ما بقيت نبي إن أنا دوكي نولا بيا كعبادي أولي ما وكم ما كده تنيا نبي محمد آية كده واجبي otila ni ke kuma lugo jamana nebi ogba nebi muhammadu ama nene duki ti gbẹwọ nebi eoko yie mẹ abẹki ewo mẹ abẹki masalasi mẹ ọgẹnẹlẹ mẹ yẹ mẹ nílẹ dẹbi pẹnẹlẹ nọgọnọgọ isokosi mọtọni tse isokosi ẹnalẹmi tse isokosi aduni tse ma la wọ in ta amara aleikum abudun habesiyin ko. anibi ngo kogele ta so ku cha du go abacha ngi chinga na bo medina ini adu edudu fie bo abacha abo ye udi jo yo kimda go jime ba me ku moda ba ko jo akuma bo mo ye ko yo ni ma bo mani bi de ko mo eme ki de te ngo ka ni bi de cha ka ma me akuma ja ko lan wala tajaru lahu bil qawli nkola me ki ada me ko la ngani bi para mẹ́kọ̀ àwọn tatatatata kẹjá rìbá ọdún kò ní lè bá ọdún dábàlùkà náà mẹ́àdùnmùdágbò wọn lamẹ́yìn mẹ́ oyé gbìtìtì mẹ́sẹ̀rẹ́ ká máa kàkà kọ̀kọ́ mú ẹmà ẹ̀ àdẹ́ẹ̀dẹ́ ibà àǹtà ìgbẹ́kọ́ dédé kúkọ́ lọ́mẹ́ àpàbíẹ́ wọ́n láti ṣùrún máa mànó bótúkì gbẹ̀wà níbi yẹ mùsàábì sí kàtùkọ́lọ́pàá yà yóò jẹ́ mọ̀nú gbogbo Magani ko to yi sayyiduna lukman kallahu abisu wolo kai mire yeni wo mami etu takpamune wa gudul min sautika kuma ki ta da ta ma fi wona kala me ji de idan mo me ko ha ko ha go de e je kam de no gelen kuma ki dane inna anqarul aswati alle kama ko mu da ta ta ko ko me ma ma me jodo mo anen mani inna anqarul aswati وكم كم كيجوبا بو لصوت الحمير والله كم هي كيكي تدم يا كي كلهم با اكو اي ọ̀rọ̀lá dúkìjẹ̀kẹ́ yá kàkùnmà àti ìjẹ̀kẹ́ àti ìjẹ́ àkọ̀làdẹ́ ò ọ̀rẹ́ ìkàrìtì ẹni dúkìdọ́mà lórí kédegí mọ́lòyí nkọ̀lá kéjú pakódẹ̀ ti ankara ndẹ̀lá ìkọ̀lá kìbí ọyọ́ èyú màkà ẹnu ankara nkọ̀lá kéjú pakó ẹni dúkìgbọ́ ọ̀kọ̀lá lẹ́jẹ̀ kéjú lódé òun yàtí èèmọ̀ ẹ̀hùn mímí ní ẹ̀rọ mọ́ ọjọ́ kí máa nẹ̀rẹ́ jódó wọn iná àǹkárọ̀ àtọ́wàt lẹ́tọ́ọ̀tọ̀ hamir kó mú kì sùkọ̀lá kéjú pápó wàláhì wọn ti kó mú èyí yàtí yàtí tó dẹ̀hùn yàtí méjì hù mọ́ ánẹ̀ yàkọ̀lá amẹ́ mẹjẹkùnmẹ́ dábì yàtí ẹ̀dákẹ́ dábì yàtí ọmọ mi jẹ́ kẹ́ ìtàrà pàmò ẹ̀yìn skulu ẹ̀yìn ya, hàn ajá ẹ̀tùtakú yẹjú bia àyè o tí a ń kẹ́dókò yẹjú mẹ́lẹ́ ẹmú dẹ́nẹ kòkó mọ́ adáta tẹ́wọ́n akọ́nìkàlà méjì yóò ìdéhùn mọ́ ọmọ mẹ́wọ̀n ohun o ẹmú dẹ́nà náà ọmọ mi. tírínì emdene ke na daba okolo me isi ẹnọ e, e, ya àmọ́ yẹ mẹ ka ya o mẹ ewu ma mú ka yìí tóbi ká ọ̀lẹ́ dú iná yọnu àbí ìjà kí mi tolu ẹdáwí òkòlóṣẹ amúnẹdú ohun ma ṣe péjì yíyàn ẹmúdẹ́nà ọkọ̀lá ẹwẹ́ títí tẹ́mítà nùmọ́ aláwọ̀bí alẹ́ àwọn ọjọ́ alberta kùrán aláwọ̀ àwọn na jọ́nà ti kùrán akọ́wà في السماوات وما في الأرض وأسبغ عليكم وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل لله بغير علم ولا هدى ولا كتاب منير نعم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير ọ̀la tó yìí lónà lukuman èkó yìí mẹ́ ọ̀la lẹ́dẹ̀bi discipline ngbe social interaction yìí lóko yìí ee bẹ́ẹ̀ kì í kọ́ máa aka wọn wa dẹ́ àmọ́ nà ń wọ̀n ìdúgbọ́gbá tọ̀hìn ẹ̀ ń dúró ní ona kia interact pamune kinna lienyo isene kia piyura munen isene kia anukan iya luleuban iya tene kia ken ali ekedu yuji jiru amani gidai allah ki tin wa ki tin ama mana allah ki tin wa ki tin ama mana ubile mulen allah wa anya kolanga wa mbuja nabi muhammadu صلى الله عليه وسلم الله يانه ألم ترى أو وينك ما قلنا وكوانتي وكني قرآن هو ألم ترى هذا مكلم أن الله سخر لكم الله ينك يطلع من ما في السماوات أمن دوك دي وما في الأرض ما من دوك دي amẹ́hun dókè dé àjí amẹ́hun dókè dé wúwo amẹ́hun dókè dé yíwó aláwọ̀ òwúrọ̀bọ̀ ńmẹ́n ńmẹ́dù má ti kùn ún mẹ́mọ́kọta yókó yálẹ̀ mẹ́rin tó yálẹ̀ sálù lè fi àtúnyàn gẹ̀gẹ̀dẹ̀ apá pápánà apásùnmọ́ abúdún ìjókòó ní òkúta mẹ́mọ́ mẹ́dọ́ yìí gbòkúta lẹ́tọ̀ọ́ ọjọ́ òwúrọ̀bọ̀ ńmẹ́ ìnìkì àfẹ́kìmẹ́n ọkọ̀ yálẹ̀ àwọ̀ yìí abijan kì á rúlé màá tsọ́ náà kí wéwó yìí tabalẹ̀ tabalẹ̀ àmọ́ omi pàmò ọdún kì á pọ̀ náà lè yóò yálẹ̀ lẹ̀ tó dẹ̀ àyà wọn tẹ́lẹ̀ ọjọ́ òun ò yálẹ̀ dúkìdí ò omi tó yálẹ̀ àdúrà ọ̀ ẹ̀kọ́ yálẹ̀ yomi pàmò alẹ́ tó yálẹ̀ yálẹ̀ ẹ̀dọ́ yálẹ̀ omi ní àdúrà ọ̀ ọ̀gẹ́lẹ̀ ya nẹ lọ́bọ̀ ń mẹ́ wó dúkì ń àgbọ́ ní ònẹ̀wí làpọ̀ náà yà ń pé òun kù ọyọ́ òun gbogbo kẹun dẹ́ ya nẹ ònẹ̀wí làgbọ́ àyàn ọmọ la lẹ́dọ̀ òkè kù abílẹ̀ kìdábalẹ̀ ọyọ́ òun ń gbọ́ ọjọ́ kàtẹ́ ẹ yà kí dàm ó nẹ̀rí là ń mú uk yàdẹ̀gẹ̀ òtèkù ádámẹ́hùn kí lọ́lẹ̀ ẹ̀yà lẹ́tẹ̀kù ó nẹ̀rí ilẹ̀ ó nẹ̀rí ilẹ̀ ẹ̀yà mú kó ìran yìí ń da tẹ́ ẹlẹ́mù nẹ̀dẹ̀rí majojú ẹ̀yà lẹ́mà tanújì àtẹ́ yálè tanújì ẹ̀yà yálè ẹ̀hùn dẹ̀ wúwo dẹ̀ yìí náà ẹ̀hùn dẹ̀ ẹ̀yà abẹ́jẹ́ ayé àlejò rẹ̀ yóò nẹ̀ mú ìdúwà ẹ̀yìn nẹ́ mú wa abẹ́ ẹ̀bí bẹ́ lẹ́wọ́n máa ẹ̀dùpáyé lẹ́wọ́n máa àlọ́ abá gẹ́gẹ́ lé àkàlà òdùpáyé lẹ́wọ́n máa ọ̀gẹ́ nẹ́lẹ́ aláwòyẹ́ ni wọ́n sàfárà هو الذي خلق لكم ما في الأرض جميعا نعم ثم استوى إلى السماء هو الذي هو الله يتوندك خلق لكم ما في الأرض جميعا إذا دانا قويا لما يقولن أما دو ككب كيجو يانا أجو سنة مدوك mɛ yuzu mɛ di se kurɔna duk mɛ ma tɔdaba la mɛ ma lɛ ni usolo tɛkɛ mɛ ni wal aflu fi kulli shay'in al ibaha origin source ɛn du kamune ne do wa ɛŋɔ bi ma bi di lili abajɔ yi o ɛŋɔ ma ŋɔ bi sata yi abajɔ yi o amɛlɛ ŋa wu gomi li mmadukunyi ọ̀tàṣọ mmadukunyi ọlọ́dọ̀n windo sọ̀tàṣọ mmadúṣe ọ̀nà sọ̀tàṣọ mmadúṣe òkùnmù sọ̀tàṣọ mmadúṣe sílìnì sọ̀tàṣọ sílìnbọ́ọ̀dù sọ̀tàṣọ ẹ̀wù adịghị dọ́wà ní káp kọpụ àdìyẹ yìí pakó sọ̀tàṣọ kọ́ọ̀pù الله لباسنا خلق لكم ما في الأرض جميعا ẹ̀làdó kọ́ mẹ́bọ́ mẹ́pàmẹ́jẹ́ èyí hàjílẹ̀ ìyẹjọ́ rẹ̀ èrò tó lè pékè lẹ́mẹ́ni wà áfílì kúlè ṣe in al'ẹ̀bá àṣátú origin ẹ̀hùn dúpa kó ṣakadùkù máa eyu zu lɔna do kɔju bo kɔju mi technology do ma ma nɛ akɛ ŋɔ kɔɛ ma yi zu lɛna kɔɛ ɛŋɔ kɔɛ ma yi zu lɛna e kɔɛ ɛŋɔ ma yi zu lɛna ŋa kɔɛ kɔɛ nɛgɛ tsi ko ali ɛba e ha pamisi ise pamiti ŋa mɛ mɛ caman ba pamɛ ba kumɛ yi zu ila dɛlɛ ti sɛri o ala tafi ala tahiri mi oli keke ki sɛri a kimu do ŋa kee mi la ti haram. amẹ́wàdó mẹ́jẹ́ olíkẹ́kẹ́ ẹlẹ́yẹ́kùnmà àti haramu nìkí ẹlòògì haramu nìkí bó màmá gbọ́nà màá máa yẹ lóògì yà stéètì mẹ́lò ní nàìjíríà abájọ́ ọ̀gá monkey pox various ní dọ́là monkey pox monkey pox disease ọmọ na òkó òkó ẹ̀yẹ wọn àmì scientist ìwọ́n kì dọ́lọ nẹ́kì ayé òkóòkì á ní ọlá ìwọ́n kì dọ́lọ òkóò obi ami wọ́n kì nẹ́mẹ́nu òkóòkó léwọ̀n antibiotic ẹ̀yẹ na náà yẹ ń mọ́

kí kọ́ntìrà mi káàbìrì ẹ̀bọ̀ e òkó bán kámẹ́jẹ ní ọjọ́sọ̀ na máa dùn ilẹ̀ òye mẹ́jọ kó ní àmì káàbìrì ẹ̀fẹ́ kó wà máa jẹ wọ́n lẹ́bí ìfẹ́lẹ́kọ̀lọ́kùn máa fi ọrùn jíjẹ ní à ẹun tó gìdó yà ní pàkó jákàdọ́ ọjọ́ tọ́nà ń ha tá mọ́ kó gìdẹ́ èyí jẹun ọjọ́ mbèsè ara mọ̀ mẹ́kó àmá nìnà ọ̀nà kẹmẹ́ ní gẹ́dọ̀ kóòtì fúkọ́ gbọ́nà kàpàdọ̀ kóòtì fúdẹ́ ìdọ́mọ́kọ́ mẹ́nu ogun dánẹ̀ ma ọgbẹ́nẹ́ ńgbọ́kọ̀ ogun ma yí ogun lálẹ́ ma ká mi bọ́m̀bù plant lálẹ́ lálẹ́ lálẹ́ yìí bá mọ́mọ́ òkó òkó rọ́gbà lálùgbò lẹ́ mẹ́nìkẹ́ yìí òkó olùgbò kọ́lọ́ ọgẹ́ lẹ́ àtẹ̀kùmẹ́nu òkó òkó ńgbó yí òkó gbó kàmí yóò dáadáa kànyà ọmọ ẹ̀ta kàlẹ́ koko ya gbó lẹ́nu tí ó kí kọ́là méjò lẹ́kágbà ìmúkópa yóò kò dú kòkó ayálẹ̀ ẹni yóò kéjò wọn dọ́mọ́gẹ̀ ẹni yóò yíò ń bó èyí jẹun ti hara ọjọ́ kí máa nẹ̀rẹ́ jùdú wọn ẹ̀hùn dúkùmá yùzù èyí ṣe kọ́ọ́lá màkà ó èyí ṣe òkùnkùnmá tó bá lòkè yẹn lọ apọ̀ ọjọ́ mẹ́bí ẹjọ́ dẹ́yọ èyí ṣe ń makùrẹ́ ìyá dẹ́yọ. ó lí kéékèèké ọ̀dà àdínì àwọn fọ̀ kàké yíyan ọ̀hún mẹ́jẹ̀ náà ìmọ̀wọ́n ṣe lẹ́gẹ̀ẹ́ níbà èyí dú mẹ́bí ṣe wọ́n lẹ́jẹ̀ kálákálẹ́